nígbà tí mo bẹ̀rẹ̀ sí jó àwọn èèyàn máa ń bú ẹni tó bá ń jó ni wọ́n á pè ní alájòta wọ́n ní alájòta ni but ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ mo ní pé alájòta yẹn gangan mo á jẹ́ o ṣebí wọ́n ní èèyàn jóta ẹni tó bá dẹ̀ jóta tó bá tà dáadáa tó bá dẹ̀ ṣòwò rere á di ẹni tí àwọn èèyàn máa yọ̀gàn pa ẹ̀ pé ah mo mẹ́ni yìí mo mẹ́ni yìí mo mẹ́ni yìí ẹni tó bá ṣe ilé ayé ó máa ní ẹ̀gbọ́n máa lábúrò káàkiri gbogbo àgbáyé ni ilé mùsùlùmí ti wá òfin máa gbọ́ kòrin kiri aṣẹ́wó ló fẹ́ dì gbogbo yẹn la ti gbọ́ gbà tẹ́mi wọlé èmi wọlé pẹ̀lú ọgbọ́n àtòyè ẹni tó kẹ́kọ̀ọ́ dáadáa tọkànlé tọ́dẹ̀kọ̀ ní skul. wọ́n á ń ṣe àwọn èèyàn níyànú pé irú iṣẹ́ báyìí èèyàn máa mú pẹ́kípẹ́kí báyìí èèyàn máa wá fi ṣe nǹkan tó jẹ́ pé ó ń fúnyàn ní iyì èèyàn bá gọ́vnà ṣe òun bá àwọn olówó ṣe òun bá àwọn dàrẹ́tọ̀ ṣe òun bá àwọn èèyàn tó jẹ́ pé ah, wọn expect ẹ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló máa bá ṣiṣẹ́ lọ́dọ̀ máa fún ẹ ní ọ̀wọ̀ lórí pé òun jó ìgbà tí mo wá ṣe ehm, Guinness World Record tí mo jó fún ọjọ́ mẹ́ta yẹn tí orúkọ mi wá lọ káàkiri àgbáyé tí òkìkí yẹn wá kàn ó jẹ́ káwọn èèyàn rò pé ah kíní yìí o iyì wà nínú ẹ̀ o àwọn èèyàn dẹ̀ tún wò live tí wọ́n sùn tó rí tó ṣẹlẹ̀ lójú wọn wá di láti pé ẹni tẹ̀rọ ìwé kó yògbére wá kọ́lé ara rẹ̀ wá rí pé ah ẹni tí a rò pé bóyá kò lè fi ìjọ ìṣe kankan òun ni gbogbo àwọn èèyàn yìí tí wọ́n pọ́nlé báyìí ṣàpọ́nlé wà nínú kíní nǹkan tó wá jẹ́ káwọn èèyàn máa máa rí iṣẹ́ yẹn bí iṣẹ́ bá ṣe ń dáàbò bo orin náà la máa ṣe dáàbò bo ìjó ẹ bí àwọn èèyàn máa pẹ àwọn sọ pé publishing tí wọn bá ṣe orin wọn máa publish ẹ sórí àwọn platform àbí tí wọn bá ṣe ijó náà tó bá fi ṣe ijó tó bá publish ẹ sórí Instagram o ti publish ẹ nìyẹn by law ó ti ní copyright lórí iṣẹ́ ẹ nìyẹn àwọn kọ́sàn náà wọ́n ti wá bá wa pé àwa tá à ń ṣe ijó tá à ń ṣe kinní torí pé intellectual property ọgbọ́n àtòyè náà la fi dá kinní yẹn la fi gbé wá sáyé nǹkan tá a dẹ̀ ṣe ó dẹ̀ níyì fún àwọn tó fi ń ṣiṣẹ́ ó dẹ̀ mú owó wá fún wọn ó dẹ̀ mú owó wá fún wa kì í ṣe àjèjì pé àní lè ṣe bá ṣe ń ṣe orin ò báwo la ṣe máa sọ orin di góòlù táwa náà máa protect ẹ̀ bá gbé àwọn olórin náà ṣe protect nǹkan tó bá ti olórin náà kò ṣe bá ti náà nìyẹn. tá à ń ṣe yìí ó láǹfààní ó láǹfààní fún orílẹ̀-èdè wa nàìjíríà ó láǹfààní fún fún àwọn àwọn ọ̀dọ́ tí wọ́n níṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n para wọn káàkiri tó ń ṣe iṣẹ́ ibi tó bá ní iṣẹ́ ọwọ́ ṣe ó máa tún jẹ́ kí ìlú dúró sámsám yẹn conference yẹn pín sí à ń pe government à ń pe àwọn banker à ń pe lawyer à ń pe gbogbo àwọn èèyàn tó yẹ kó gbọ́ títí wa bá ṣe rí leléyìí o bá ṣe lè conference yẹn náà tún wà so apart from training tá à dance boss à ń conference káwé yọ lè mọ̀ pé àwa náà jẹ́ ẹni tó wà jàgànjàgàn nínú indọ́sí àkànṣe sáà ọ̀sùn àṣe ọ̀sùn àmọ̀sípè. látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ijó yìí oríṣiríṣi ijó ló ti wá gbogbo ẹ̀ náà ni láti ti fújì régè jùjú gbogbo ẹ̀ náà ni wá ṣe ijó yóyò gbogbo ẹ̀ náà ni wá ṣe adéwálé àyígbà àwọn jó bọ́ọ̀bù ẹ̀ jó bọ́ọ̀bù sórí àwọn èèyàn mọ́ àwọn mi ò mọ̀ pé ijó bájó ń lé ni ó lè kó bóyá táìmù tó ń ṣe ẹ kò séwé kò ségbò yẹn ni ijó bẹ̀rẹ̀ sí ń lórúkọ àbí ṣákìtì bọ̀ nílẹ̀ ijó ti ń lórúkọ láti ìgbà tí mo wà ń kékeré fẹlẹ adékúnlá kan náà àwọn náà tí jẹ́ tèmi mọ̀ àbá afrobeat àwọn náà tún ń gbé ijó wá tó jẹ́ pé ó bá orin tó ń lọ àwọn ìjọ mi wà tó jẹ́ pé wọ́n ti wà ká tó wà àti gba ogúnde bùfẹ́ àkọ́tọ́ bí ogúnde pàápàá bàtà wà ń bẹ gbogbo ẹ̀ wà ń bẹ tí wọ́n ń jó àwọn yẹn lọ sí anywhere torí wọ́n ní orísun tó bá wọn wá àwọn orísun ẹ̀dẹ̀kẹ̀rí a lè ré wọn kúrò gbogbo àlọ́ tí à ń gbọ́ nípa bí àwọn bàbá bàbá wa ṣe dé ilé ayé bọ́ ṣe ń fẹ́yàwó bọ́ ṣe ń lọ sógun bọ́ ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún pé nǹkan táwọn gbìn èso oríṣiríṣi kìnìyẹn ló ní ijó tó ń fi ń jó láti fi ṣe ìdúpẹ́ so ijó ìdúpẹ́ wà ijó pé wọ́n fẹ́yàwó wà àwọn irú ijó yẹn wọn ò lè kúrò torí wọ́n bí wa mọ ni wọn ò lè kúrò a kò lè máa ṣe style ẹ̀ ni but wọ́n ti tó jẹ́ pé àti ìṣe dáadáa ni pé a protect àwọn ijó yẹn ká mú wọn wá sí ibi tá a wà lénìí sìn tá a bá ní pé ká máa jó bàtà nínú patí kan sìn wọ́n máa rẹ̀ kó bóyá ọmọ babaláwo ni wá ni bóyá àdẹ̀gbógún wàá ṣe ògùn fúnyàn ni. yeah, give me money, yeah. yeah àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ kí àwọn èèyàn rántí mi fún kí n tó kú first of all fẹ́ sọ pé ẹ̀mí mi máa gùn ju bí mo ṣe rò lọ èmi ò fẹ́ wà nílé ayé yìí kó jẹ́ pé ayé mi ò ṣe nǹkan fún ènìyàn ọlọ́run dá wa fún ara wa ni ọlọ́run dẹ̀ dá wa fún ara wa tíyàn bá ti wà nípò tó jẹ́ pé ó débi tí ara ẹ yẹ kó dé ó yẹ kí bó ṣe jẹ́ kó ju ara ẹ lọ ọlọ́run ò lè bless èèyàn torí pé ara ẹ̀ nìkan ọlọ́run máa ń bless èèyàn torí àwọn èèyàn míì so mo fẹ́ mo fẹ́ dàgbà bí igi tó máa léso tó máa bòyàn bí umbrella mo ṣe fẹ́ dàgbà nìyẹn.